نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن أشهد أن إنها Ali and àti náà lẹ́yìn títí àti ọ̀rọ̀ káwé sọ̀rọ̀ àti sọ̀rọ̀. àtúntà ọ̀rọ̀ náà bá ìjọba káàkiri lọ. ìlànà ìdáyà Kalau ní oṣù láti bá a ká ọlọ́pàá ìjọba fẹ́ gbé máa náà lè kíyàwó ní ìdí ọlọ́pàá ní àtisọ́nà tẹ́lẹ̀ síwájú pé sùrọ̀tù pàtíà bíi sọ́mánì ló jẹ́ fún Qur'an ọjọ́ ìtumọ̀ sókè fún Qur'an òde àtúndé pé bàbá ọlọ́run fún alẹ́ mi yóò bàtà bàbá yóò sọ́rọ̀tù pàtíà yóò bọ̀ àwọn ẹ̀yà ìdúró bá a ti sílò lórí sùrọ̀tù yang lórí ọ̀pọ̀lọpọ̀ táwọn afẹ́mọ̀lọ́pàá ti sáájú sáájú ìṣàlọ́ ọ̀tàrà. ọlọ́run wa ní òní máìkì ọ̀hún yìí agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹwàá tá a mẹ́rin bá lánàá pẹ̀lú àparí ẹ̀ òun náà ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ yìí tọ́lọ́run fi ti sí ọjọ́ yìí lọ́rùn ọ̀sọ́ ló kọ gbọ́rọ̀ sí ló fi ti sí àwọn aṣọ lẹ́nu kọ́ra nìta ṣe pé ọkọ̀ rẹpẹtẹ nínú Qur'an kò sí kò sí kàkàn. abẹ́gbẹ́gbẹ́ ka Qur'an láti dìbì láti bẹ̀rẹ̀ lópin. sọ amẹ́ríkà Suratul Fatir àyà twenty one to twenty nine tọ́lọ́ba ìgbẹ́ láti sọ̀rọ̀ gba pé òun ó mú òkè ní ọ̀gá ìdíyàmọ̀ ilẹ̀ ẹ̀dẹ̀ tọ́lọ́ba ìgbẹ́ láyé òun àmàlà ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́run ní ìjọba àti àwọn àmàlà ẹgbẹ́ ọ̀sìn tó ní ọ̀wọ̀wọ́ àti títí dé ìparí sóra yẹn. ẹlẹ́ẹ̀kejì bá ẹgbẹ́ náà ó lọ sí túrọ̀ àtìsáńsálà látòkè délẹ̀ nípa tó ní ọ̀nà ẹ̀dí àmà ọ̀wárò ní ọ̀wárò ní ọ̀gbà ilẹ̀ gbogbo tí bẹ́ẹ̀ tó lẹ̀ máa sáà ilẹ̀ náà ló máa sọ̀rọ̀ bí ọmọ ẹ̀ ní ìyẹn náà ṣe ń sọ̀rọ̀ nípa gbogbo tí ẹ ti pèsè lórí rẹ̀ pátápátá ẹ bá ti sẹ́ẹ̀rẹ́ kó tilẹ̀ pé tó yọ rẹsẹ̀ ẹ bá ti sẹ́ẹ̀rẹ́ kó kó tilẹ̀ kó lè tó yọ rẹsẹ̀ lọ́nà kó sàmú kó fún wa. náà làá kó sí àtọ́ni ẹlẹ́kọ̀ọ́ kàlá táàbù ní àdé tó ní àyè lọ́kẹ́ tèmi àwọn èèyàn tí wọ́n fi ọjọ́ ẹ̀sìn ní ẹ̀kọ́ lọ wọn ò sí. àwa ní ìpín oríṣiríṣi ni wọ́n ìpín mẹ́ta olóòrè àwọn èèyàn ìpín alákòóso aláwa mẹ́tòkà lánàá láti gbò lórí ẹ̀ ìpín alákọ̀ọ́kọ́ yẹn oná àtàwọn tí ń gbé mọ́lẹ́dìdú ni wọ́n mímú di wọn ọ̀pá dáadáa tí ọlọ́ọ̀bá lè ní ọlá àti àwọn òṣìṣẹ́ rẹ̀ àti tíra rẹ̀ lọ́sọ̀bá rẹ̀. Mo ò nígbàgbọ́ nípa bíbí ọlọ́run. Mo ò nígbàgbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ ti ń jẹ́ òṣìṣẹ́ ọlọ́run. Mo ò nígbàgbọ́ yíkọ́ ọlọ́ọ̀bá lè ní ọlá tó sọ tíra rẹ̀ kalẹ̀. Tọ́mọ ẹ̀ léèrè láti dé ìtọ́sọ́nà. Irú àwọn ọ̀rọ̀ wọn ti kọjá àgbà débi wípé ẹ̀ tí ẹ̀ lè bá wọn sọ̀rọ̀ ọkọ̀ ọdún àdébí. Ẹ̀dá àkọ́kọ́ gan pé ọlọ́run lọ́ bá àdídá wa mọ̀ nígbàgbọ́ sí i kátó wá sọ fún àdúgbò àgbọ̀npa fún yóò fún wa dá. a sì ní èsì lórí ilé òfin lọ bí bẹ̀rẹ̀ sọ́rọ́ bàtíà tọ́lọ̀ bá yẹ kí wọ́n sọ ìgbà rẹ̀ alhamdulillahi rabbil alamin. ẹ̀yìn ẹ̀tọ́ tọ́lọ̀ ní ọlọ́mọdébóni rabbil alamin. ẹ̀jì tọ́jú gbogbo nǹkan gbogbo ẹ̀dá pátápátá lórí ọ̀nà tọ́ba yẹn tó bàbá rẹ̀ ló ní ẹ̀dá tí ń tọ́jú ẹ̀ kọ́mọ bọ̀bọ̀ wá sọ tọ́ba yẹn kó náà ní kọ́mọ bọ̀bọ̀ wá sọ tọ́ba yẹn sọ pé nature ni ọlọ́run náà nature náà làwọn aṣọ ọlọ́run lọ́wọ́ ajá nature yẹn nature ṣàdédé máa bẹ ní ìtọ́lọ́ àlejòlá náà lọ́dà tọ́ba ti dá ọ nature tó ní nǹkan o ti ń súnmọ́ nù láti tó kọ̀ ọ̀gá lọ́rùn torí pé nature ti ṣàdédé wà tí ìbá ẹni tó ní bẹ̀rẹ̀ náà la sọ ipò náà ní ọlọ́run àdìgbọ́lá ìdáwọ̀ ẹ̀dá òun náà ni yóò sì sẹ̀sán kọ́kàlùkù láì kí àwọn tó kọ́kàlùkù dá. a ti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí àwọn ìrìn ilé àti àyà tó jẹ mọ́ wọn nínú sọ́ọ̀tì dábíà àyà tó kéré ìlẹ̀ ti túmọ̀ lónìí. àwọn abẹ́rẹ́ lórí ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí mo nígbàgbọ́ sí ọjọ́ ìlà ìfìyàmà àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn àwọn nígbàgbọ́ pé ọlọ́ọ̀bá tó dá ìlà mẹ́ ṣùgbọ́n wọn ò gbàgbọ́ pé àbí nìfẹ́ ọ̀bẹ nu wọn nínú àwọn lágbáwá ọ̀bẹ nu wọn àwọn tó dé káàbì mẹ́ta ọ̀bẹ nu àwọn tí ìsìn lágbáwá náà tí ẹni gbà wọ́n pé ọlọ́ọ̀bá lè fi ọlá bẹ ó sì dá ìdá tó tọ́ mọ̀tọ́ á pé àátọ́ ájú ẹ̀ dáadáa fún onígbà tó sì. ọlọ́sìn sọ̀rọ̀ bá wọn wá nínú sùràtù Lukman àyà twenty five ọlọ́ọ̀bá ní wàlá ìsà àyíká fún wọn ní kálákọ̀ sàmà wá ti wà áwùjọ náà kú òkúrú náà wọ́ kólé alhamdulillah bá ní àdàrú òkú náà sọ̀rọ̀báwí lọ́wọ́ àwọn káàkiri mọ́kà apákan wọn sọ̀rọ̀báwí lọ́wọ́ wọn yìí tó ní kálá ọ̀sánà wà jùlọ láàmú ta lọ́jà sọ́nà àtìlẹ̀ kẹrùn kò yìí lẹ́yà kúrú nà alhamdulillah لا يعلمون ìtọ́pọ̀ nínú wọn ìmọ̀ òsì fún wọn ní wò nímà tí túmọ̀ sí pé àwọn wọ̀nyí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run wọ́n sì nígbàgbọ́ pé lọ́dà wọn lọ́dà sọ́mọ̀ lọ́dà lẹ̀ ṣùgbọ́n pé yóò tó wá fún àwọn dá táwọn tó wá máa gbẹ̀sán sí àwọn kan lẹ́yìn ìgbà tó gbé wá ti kú náà òmìnira ọ̀ tó ń tọ́jú rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ àwọn ẹni nígbà àwọn àwọn nígbà kó pé àwọn náà nígbà kó sọ́nà ẹ bá nígbà kó sí ọ̀dà ìdí àwọn wọn ni wọ́n gbà pé ìgbàgbọ́ kígbàgbọ́ nílé. nígbà tí ẹ láwọn nígbà kó sọ́nà ṣùgbọ́n wọ́n kò gbé kó olùsèlè jẹ́ sí agbára ọlọ́pàá débi kó tó wá díẹ̀ lápadà ní lẹ́yìn ìjọba ti kú. ọlọ́run bá ní kí láti sọ̀rọ̀ fún Quran ó ti fi àkàwé lélẹ̀ lórí wọn. ọlọ́run bá sì ti mú àwọn ẹrú oríṣiríṣi wá lórí pé òun lágbára lórí jíjí ẹ̀dá táàbọ̀ wá bẹ́ẹ̀ bá insha Allah nígbà tá a bá débẹ̀. ọlọ́run sì sàlàyé fún ẹgbẹ́ kò sí nǹkan kan tó kágbára bá òun lọ́rọ̀ tó bá ti bẹ́ẹ̀ sí òun ó ṣe nìyí. ما شاء الله كان وما لم يشاء لم يكن وما تشاءون إلا أن يشاء الله رب العالمين nítorí tí wàá mú èrò ọlọ́pù fẹ́ ṣe yóò ṣe ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn lágbára ló bá lórí tó bá fẹ́ ṣe nígbà míì tọ́jú pé wọ́n ní gbàgbọ́ pé ọlọ́ọ̀bá ló dá ìdá ṣùgbọ́n pé àtúntò tó rọ wá ṣẹlẹ̀ wọn ò ní gbàgbọ́ sí i. àwọn náà sì ní lẹ́mìí lórí pé ojú ọ̀nà fún sálàmù wa irọ́ wọn ti ń pa wọn ti yẹ̀gẹ̀ rẹ̀. gẹ́gbó sọ jẹ́ pé àwọn yẹn kan ìdá ń bẹ lọ́wọ́ wọn ayé àkùrá ń lọ́wọ́ làwọn o wọ́n ti padà o ìṣèlú ọ̀nà ti sọ̀kalẹ̀ bí èyí tí wọ́n ti fẹ̀ lójú wọ́n máa kórí sí ní dókòwò sí bí èyí tí wọ́n dorí ẹ̀kọ́ bí èyí tí wọ́n wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ìsárágà. wọ́n máa ṣe àwọn ọmọ yìí wọ́n sì tó nígbà tó pé o ní ojú ọ̀nà ìsìláàmù tí àdéhùn sàlám tó wá ìlànà wa. àdéhùn sọ̀rọ̀ bá àdéhùn sọ̀rọ̀ pé alẹ́ máa fi alẹ́ ti yẹ ó ní èmi ní má iye mi ní rí sáà tọ́lọ́ mi pa sí èmi nílẹ̀ tọ́lọ́ mi pa rẹ̀ gbóòdì àtẹ̀sọ́lá tọ́lọ́ rẹ̀ kó wá pa èmi rẹ̀ kọ́ wá pa ìsìn nǹkan mi rẹ̀ ní ọlọ́run rẹ̀ ó kọ́ wá lọ wà lójú ọ̀nà tiẹ̀ ó yìí fún wa sí lọ gbogbo àṣàṣì pátá ẹ̀bọ ní òní tó ní gbogbo àṣàṣì pátá dà lórí sáà gbogbo káyọ̀ sọ̀rọ̀ kọlù lára ọ̀sán bá ìṣètèkè sọ̀rọ̀ ẹ bá sì èdè rẹ̀ ọ̀gán kékeré ọlọ́run sì sọ fún àdéhùn ọ̀sán àbá àyọ̀sálà ọlọ́run wọn là wọ́n ní ó yẹ ilẹ̀ ìgbà wa ilẹ̀ ilẹ̀ ní ilẹ̀ mi kọ́bílì láyé àṣẹ àgbàlá yẹ kó àtọ́ ní àmàlò wọ́n àtàkù náà náà lọ́sọ̀ọ́sì ọlọ́run wọn là wọ́n kú ìyá ilẹ̀ ìgbà ọlọ́run bá sípò ànábì sọ̀rọ̀ wa wọ́n yí dá nílẹ̀ ìnáwó tọ́lì àtàwọn tó sáájú rẹ̀ ọlọ́run ti ránṣẹ́ sí wọn láyé aṣọ́láńtà tó ọba lè ṣe bọ́ láyé abáfọ́ ní àmàlò gbogbo sẹ́ẹ̀rẹ̀ ọba lè wọ́n lè dàkú nàìjíríà lọ́tọ̀ sí i. ọmọ bẹ́ẹ̀ bá wọn ní òfò àwọn tó ṣe àṣìṣọ́ọ̀tì tí wọ́n ò jèrè lórí iṣẹ́ wọn ọlọ́run sì mọ̀ tá àdébí ọ̀sán ọ̀la àdìsọ́lá kò ní í sẹ́kọ̀. gbogbo oṣù wa jẹ́ lọ́mọ awúkà àwọn ọlọ́run ṣe onígbàwó ẹ̀tànjẹ́ yóò sì máa ṣàkóso onímọ̀ ọ́n. ibi máa kódà kọjá máa ń wọ́n kà lọ́ bá sẹ́kọ̀ onírọ̀ lọ́rọ̀ kan wá lọ́ lọ́ àdébí ọ̀sán ọ̀la àdìsọ́lá ọ̀lọ́run bá wí náà المال ما شئت فإني لا أغني عنك من الله شيئا ntọ́ba sábẹ́ ìlú dúkìá mi béèrè ní sí o torí pé tọ́ba ti wájú ọlọ́run kò sábà ní kankan ní pọ̀ ọmọ rẹ̀ ló ọmọ rẹ̀ ní ẹ̀rọ tọ́jú pé nígbà tí ọmọ àbúlá ló kó kó ṣe rárá kò sí tọ́jú ọ ọmọ àmì ọlọ́run àti ọmọ ọ̀ha ọlọ́run mo ní ìjọba ìdílé náà. إن فاطمة بلعت مني النبي صلى الله عليه وسلم عليه الصلاة والسلام ولي فاطمة لأيو يقول كم مرة كم مرة صلى الله عليه وسلم tonti bẹ́ẹ̀ tọrọ àlèkè àmà bá dé anẹtọ sọlá mi fún òní wúlò wá nímọ ọdẹ ọlá wà ní. gbóò wá tiẹ̀ sọ adé wá ní wọ́n ní wọ́n fún ọba wọ́n ní wọ́n fún ìlú kan wọ́n ní wọ́n fún nàìjíríà. nítorí ọdẹ lain asyarat kalaya babana amalo tọ́pá ti di sẹ́kọ́ iṣẹ́ rí ní ìtòrò ṣètì ọ̀dẹ́ bọ́ ló kú bẹ̀rẹ̀ tó wà pàdé. ọ̀wá ní pàdé kankan wọ́n wájú ọlọ́dà ìkìyà náà lọ́kọ́ sàmúwà ọ̀. ọ̀lọ́dẹ bàbá ń ká àlàyé ní orí kọ́ àwọn ìdí fàlìyà ámẹ́lẹ́ àmàlà ń embak فليعمل عملا صالحا يسير كماسي ولا يشرك بعبادة ربه أحدا تبان سلام كما يقول كمين كمالا كما تبي سلام كما يقول كمين كمالا كما يقول كمين كمالا هو سيمن جوا على الله ما يعلم سبحان الله كان سيئ لو بيعمل بيه سيمون سا tí wọ́n sì ti dènà sí Musa bẹ́ẹ̀ náà làwọn kẹtì ẹrú káwọn wà lórí ẹ̀sìn àmẹ́lúwà Muhammad sọlọ́wọ́ àìsàn tó ti ṣe ọlọ́pàá mọ́wọ́ mọ́sàgbá wọn tí ò sì bí ó gbọ́n ṣe mẹ́sì. ọlọ́pàá àlejò ọlá ó tún wá sọ̀rọ̀ fún wa pa àwọn ẹran yìí wọ́n nígbàgbọ́ pa ọlọ́ ṣùgbọ́n wọn nígbàgbọ́ pa àdínde ìgbàgbọ́jẹ́ ní sọ́lọ́ ọ̀sán pa nígbàgbọ́ nínú sọ́ọ̀tù àyà eighty one títí dé eighty three ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ pé báyìí kọ́ ló ní fílàmù kọ́ lálẹ́ àwùjọ àlùkùn kọ́ ló ọlọ́pàá ní ìjọba sọ pé báyìí kọ́ ọdún ìdìbò àwọn ọ̀ọ́dà ní àwùjọ àwọn káàbì ní ẹnìgbàgbọ́ tó ọlọ́run tí wọ́n nígbàgbọ́ tó àjíǹde inú táwọn ẹni àkọ́kọ́ wọn náà sọ làwọn náà sọ lẹ́nu. abẹ́rù bẹ́ẹ̀ àwọn kátà yìí àwọn mẹ́kà yìí wọ́n sọ pé ṣé àwọn bàbá àwọn àbàlẹ́ ìmọ̀ àwọn bàbá dẹ́dà ni àwọn gẹ́gẹ́ ọlọ́wọ́ àkókò ẹtí ló náà yìí ọwọ́ wọn làwọn ti gba káta yìí àwọn ọdún gbà yìí sí ọdún gbà nǹkan ọdún gbà nǹkan. àwọn ànábì ọlọ́run gẹ́ táwọn ní ìrúlé lẹ́yìn wọn tí wọ́n tí wọ́n gbẹ́sẹ̀ lé ibi tí wọ́n gbẹ́sẹ̀ lé nínú àwọn ọmọ ìsirẹ́lì ọlọ́run ní bàtàlá bàmí ń bá àtẹ̀yẹ mú kálífóònù àbẹ̀ ọ̀rùn sọ̀rọ̀ fasalaba mi ba digi kalifun àwọn náà ní kalifa kalifa kalifa inú rẹ wọn tó kún ní kalifa bàbá wọn tó kalifa àbúrò àwọn sí ọ kalifa rẹ kalifa rẹ kalifa tó nímà kalifa ti ń pépè sójú ọ̀nà ìmọ̀ẹ́nì sójú ọ̀nà òdodo kalifa tó dáa ju bàbá ẹ lọ ìlànà ìfà rẹ fasalaba mi ba ọlọ́run ní àwọn àròlé burúkú wọn mọ́bí wọ́n tún máa sọ fáwọn ànábì ọlọ́run tó wí ilé yìí ànábì rẹ̀ ti sáájú ti ń wí bẹ́ẹ̀ àwọn bá àná ti sáájú ti ń wí bẹ́ẹ̀ wọ́n sàdé ọbẹ̀ bàmọ́ àti bàmọ́ bàbá wọn bọ́ wọn sọ pé èmi á dà á ìlà àṣà ìrìnlẹ̀ àwọn wáyé àlọ́ àlọ́ àwọn ẹni ìjọ ní ìjàmbá àti nyẹ́rìgbó tí wọ́n máa bá lábàásùn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n gbé abẹ́ abẹ́ gbàgbé àlọ́ lọ́nà wọ́n ní bí àlọ́ ní ìgbàgbọ́ wọn wọ́n gbàgbọ́ fún ọmọ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ nígbàgbọ́ pé àdìdè kan ṣẹlẹ̀ ọlọ́run tún sọ̀rọ̀ fún wa láàyè nínú Quran láàyè ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ wọn ní fúlábìlà ní àm àyà twenty nine ọlọ́run bá rí i lọ́la tó pé wà ọ́ ló ní níyà ìlà àyà tó nà dúnìyà ọ̀nà المجرمين أن يصيب كما وجه من بدايه àwọn kasa ní ibi ní wàhálà àdàkànnì mímọ gbọdọ ní òsì tọjọ kọlọ wọn bá wọn dìde kódà ìwọ ọmọ náà tó bá wọn sọ̀rọ̀ wọn ní Ọlọ́run lè gbé wọn dìde náà àtàkà wọn bá wọn sọ̀rọ̀. Ọlọ́run bá fún ẹyẹ eh, sí nínú sọ́láta ní àmì àyà tààtì ẹ̀ẹ́ sí tààtì ọlọ́ọ̀bà àlejò alábòkè wà náà kárọ́ ìdíwó pẹ̀lú ara ọ̀bí nínú paul àlejò àádá abẹ́lẹ̀ àbí paul bala wàrọ̀bìnà paul àbàdúgbòlẹ̀ àdá abàmì náà kún dàkúrú. ọlọ́ọ̀ni wà náà kárọ́ gbàgbọ́. kóòrì wọn ibi wúdí ìlú wàhálà àròbí gba ọba dá ọdún lọ́dọọdún láì yá máa tí wọ́n fẹ́ ṣe ìṣirò ṣẹ́ fọwọ́dà àti ìdáhà àti abẹ́lẹ̀ àpè ọlọ́ọ̀bọ sọ pé ṣíbí ìwà ṣe òdodo bí ọ̀sùn gbàlá à ó ń bọ̀ náà wọ́n gbà òdodo bí báyìí ìmá ju òdodo mà wà ọ̀bì náà kúrò àwọn òkúra sí àwọn ọ̀bá tó ń wa á fi kúra ọ̀rọ̀ tí òun ló mọ̀ tó ti wá kọ́ọ̀dà àkókò lè àdá àbàmì náà kó ń tẹ̀ kúrú. ọlọ́ọ̀bà àlejò ọlọ́wà sọ pé ẹ máa yá tọ́ ìyàwó nítorí ti bèbè sọ́nà tẹ̀sí. قد خسر الذين كذبوا بلقاء الله حتى سواء على ظهورهم ألا ساء يزنون الله عليك لا تقي ويفصل الذين كذبوا بلقاء الله وما تسروا أو ينوه أو تيجبي wọn ò ní gbàgbọ́ sí ìpàdé ọlọ́run pípàdé ọlọ́run àdínde ijó ẹ̀sán ọ̀dùnrán wọn ò ní gbàgbọ́ sí i. حتى إذا جاءتهم الساعة بغتة tí àsìkò náà tá a dá gbogbo abáwọn lójijì òjijì náà ni ó dé kọlù ya àsàràtà náà hàlù wà mẹ́kẹ́ ti káwọ́ kọlù ya àsàràtà náà ó ní a àbámọ̀ àwọn rèé àdá àwọn abáwọ̀pá ti náà fi a lórí àṣẹ ètò táwọn ti ṣe lórí àlàámọ̀ yìí وهم يحملون أوزارهم على ظهورهم àwọn ẹsẹ̀ wọn bí ọwọ́ adé ẹgbà rọrùn orí òní ìgbà ó tó bẹyìn mọ àdàsá ẹsẹ̀ ló ọmọ òdúró ní ti ní ní ti ẹdẹsẹ wọn lè àyà dúdúríyà ilé àlàyébó wàlá ọrùn wàlá dáhùn lè àfihàn ọkọ ẹlòmílẹ lẹbi ìnáyà fẹwọn. abala ta'bidun gbogbo ìgbà tí Qur'an itu wa máa ní àyà dúníyà ilá làyìnbó wàlá ẹkún sì bẹ́ẹ̀ ní jáde lójú wa máa ní àyà dúníyà ilá làyìnbó wàlá ẹ̀ tó bá mọ̀ túmọ̀ ẹni o títúmọ̀ ẹ̀ bá lórí ṣíṣí orí ṣíṣí nǹkan nǹkan kọ̀ọ̀kan nígbà tí kò tí ì délé wà mọ́lẹ́ àyà lóríyá ìdá láàrin tó ń wọlá. Ṣébi kan náà wọ́n aṣíwájú wa lọ. Sunday bàbá ìyá ni ọlásídẹ́ẹ̀tì sátọ̀dé olóòfẹ́ wá sí Ìbàdàn kó wọ́n wá mú àwọn màtíríà tó kù sí Ramadan lẹ́tọ̀ lérò wá. Tọ́pọ̀ express ni wọ́n tó bá gba àtùkà máa kó ẹ̀kọ́ náà lọ sí táyà ó ní ju ìlẹ́gbẹ́ orí ó sì wo ike kò sí tó lé bẹ́ẹ̀ wọ́n sì bára oníkótó ọmọ lọ ìyá bẹ́ẹ̀ bọ́lá. ìjọ kejì ni bẹ́ẹ̀ tó tó bẹ̀rẹ̀ sí kọ́ńpléèmù ó di ya ya ya lọ bí fún kó o tí ìwọ ní kílíníkì tí a fẹ́ gbé lọ ní pólì tí a ní wọ́n ti ní ibi tí wọ́n ti di àẹ́sìn bẹ́ẹ̀ tó tó tó lọ́dọ̀ nínú wọn wàmẹ́lì ayé àtúndúlẹ́yà ilẹ̀ aláyé lòún wọlé àwọn. sílẹ̀ ayé tí òjò wá jọ ẹgbẹ́ báyìí láti bọ́ ìbẹ̀rẹ̀ primary school secondary school àbí ẹ̀kọ́ ni yunifásitì kódà ọdún kàwé náà kótó tẹ̀sẹ̀ wá wá sí Ìlọrin tóbi gba masters phd degree ó tún ríṣẹ́ ní bá tọ́bi Ìbàdàn ńgbọ̀n ya ọ̀wá lójú ọ̀dọ̀ ọ̀dà ó tún kù mẹ́ẹ̀ kó tó padà ìgbẹ́yìn síbẹ̀ ìgbẹ́yìn olùkó di assistant lecturer ó ti ń prọ́sẹ̀sì professorship lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ tí ètò ìdí lọ last week wọ́n kàn pé àwọn tó kò tíì dé ibi tó ga ẹjẹ́ akọ́ òwe tí wọn ọjọ́ pé the following week la kò wá òwe kan àgbàlagbà next week yóò àti àti àti àti ọ̀rọ̀ ọ̀gbà àgbẹ̀jọ́ lásán. وما الحياة الدنيا إلا لعب ولهو الله أكبر tí o wá diri tí o da o tí o diri tí o da o da àbúrò lè sọ pé wá dá omi dínà orí bàtà báyìí tá a rọ̀dá mídíkù ìlà amadi yọ̀rọ̀ mọ̀lúkú rọ̀dá báyìí náà dá wa àdúlé lórí iye gbọ́dọ̀rù náà wà wù lè yẹ kó sáà wù ìdè àwòrán òwúrọ̀ àmàlẹ́ àdìyí wọ̀dáhù ilé ayé náà wí bébí náà wí bàtà bí pápá tọ́nà àṣẹṣẹ ní ẹsẹ̀ ẹ sáré bẹ̀rẹ̀ fíjì ní tí a àti ọmọ àgbà tó lẹ́sẹ̀ máa wí. múra o tábà ṣe kó eré kó ọmọ sálọ ẹ bá kọ́ déwájú iná ọgbà fọ́ọ̀sì o iná ọgbà ẹ̀bùn wá dáhùn bíbí máa rú ní bàtà ìgbà tá a lò lé ayé bíi pápá bíi kókó tá a ti fẹ́ sáré ní fọmọ àṣẹṣẹ délẹ̀ fáyidà ọ̀dà ńgbọ̀mọ̀ ẹ̀rí yẹn bá sáré lọ lọ́dẹ kútùpà kútùpà ó sì mọ́tò lòkù ni ó ṣẹ̀ṣẹ̀ lẹ́rìn ni ó sì bá a lọ́wọ́ ni pé nǹkan kan ti ń bẹ́ wájú rẹ̀ ọ̀fẹ́ lé bá àbí kí ló dé tó fi dájú kò lé láàárọ̀ kùtùkùtù mọ̀lúra sọ́ọ̀bù ni ọlọ́ọ̀ni mọ̀lúra mọ̀lúra ní sọ́ọ̀bù. òdìbò ọjà wa dàgbà mọ́ra àdìmíṣẹ́ ni ti yunifásitì ni ọlọ́ọ̀ni ọlọ́mọ fẹ́ bàbá dàgbé ìdálẹ́. ọgbàdá nys lọ́gbà ọlọ́ọ̀lọ́mọ àìmọye tó kú sójú ọ̀dà wà dáhùn nílé máa rúlé bàtà fàyè dáhùn ọ̀dà mi nìkú ìlà amọ̀dé yìí ọ̀rọ̀ àwòrán rọ́ ni. ikú ni ó ṣe lẹ́mìí nígbà tó bá ti wù wọn wájú àyè ètò ọ̀bá orúkú yóò wà nínú kádàrá rẹ̀ yóò kàn máa wò ní wàhálà ìlú níbà. ó dínú sáré wàdà omi lè máa rólé bàtà fàyìlà ọ̀dà mẹ́lẹ́wó ìlà àmàlí yọ̀rọ̀ àmọ̀ òwúrọ̀ ni. èyí bàbá bẹ̀ ikú ọmọ òwúrọ̀ tọ́lọ̀ bá ti ní yọ̀ọ̀bá yọ̀ọ̀bá gbàdásìkò ti kú ọwọ́ abá òtí ìkó èyí tí ò ní bá ikú sì máa wò náà ni nígbà tó bá tó ewu ọwọ́ amú mo sì máa rí mo sì máa rí ti sí ọ. tọ́lọ̀ bá tó fi ṣe kótó bọ́lá kìkì àwọn aláàtì wíwẹ̀ ni ó ṣe ná yóò sùn lọ́yàwó yóò sùn lọ́yàwó tọ́lọ̀ bá ní yóò sùn mọ́ ni kótó náà kìkì àmà àbí òtí sẹ́lẹ̀ ni yóò àmọ́ òwúrọ̀ ni ikú máa ń gbóòyàn nígbà pásítọ̀ wà tí kò ní. lẹ́sìmẹ́sì ní ọmọ yọ̀bọ̀ lọ ní ọmọ sọ̀tọ̀kúsọ nígbà gbogbo abara lọ. nígbà tí ikú bá dé ẹ̀yìn ọwọ́ àgbẹ̀gbẹ̀ kò sàgbára nínú lára rẹ̀ irọ́ ni ẹ̀sìn níṣẹ́ ìtọ́ ni. ọmọ ẹ̀ náà wà láàrin ní ọgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ní onímọ̀ ọdún márùn-ún ọdún mẹ́wàá sí i bí mo ṣe gbọ́ wọn ní èyí rẹ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ gbọ́ bá bára rẹ̀ ló sáré ó ti lọ́ọ́ dán lọ́wọ́ lọ́dún máa ń wọ nílò ó ti lọ́ọ́ dán lọ́wọ́ ìkẹ́wù rẹ̀ kúrò ọlájà tó dùn lọ́rùn bẹ́ẹ̀ bí oṣù bí bẹ́ẹ̀ wíwẹ̀ náà kò jìnnà sí wọn àwọn oníná kàlíkù àwọn oníná kàlíkù ó ti gbẹ́kẹ̀lé wọn ẹgbẹ́ bí ètùtù máa ti náà á sọ̀rọ̀ ìfúkọ̀ á sọ̀rọ̀ ìfúkọ̀ síwájú pátá láyé àti ìlọrin rẹ̀ ni. Bẹ́ẹ̀ kó máa ń gbóyà ni, ó gbóyà tí mo tó wọ́n láwọn ní sí àwọn ẹni èso. Pẹ̀lú bí ọ̀rẹ́ ó lè lò ó lè lò pẹ̀lú ní pàlàpà yóò ní pàtà lọ. Ṣé o ti ọba ní pàlàpà yóò ní pàtà lọ? Ṣé kó fún ọ̀rọ̀ ẹ lọ́wọ́ lọ́wọ́? Báwo sọ ni bẹ́ẹ̀ ṣe ara rẹ̀? Pé nìkan kò yẹ pa ọ̀sìn yẹ̀ ọ̀ bí i ayé ṣe rí nìyẹn ọlọ́dún wa mẹ́lẹ̀ ayé àtúntúnyà ilà láì ọ̀làwọ̀ ìgbà kìíyàn ń ṣeré lọ́dí ìgbà kìíyàn ń ṣeré àgbàlagbà ìgbà kàgbàlagbà tí ó gbé sẹ́gbẹ̀ẹ́ ọmọ èké wọn bá sí bẹ́ẹ̀ lọ́wọ́ ilé ayé ti bẹ́ẹ̀ wàmẹ́lẹ́ ayé àtúntúnyà sẹ́ni wá ti bí ayé ti kẹ́ẹ́ náà ìnìtúmẹ̀ ilà láì ọ̀làwọ̀ nígbà tí yẹn ṣeré ọ̀wá mọ́sálásí ọ̀wá kásùbà láàárọ̀ ọ̀wá káyìlá lọ́sàn ọ̀ká láàzáyì òkí mẹ́gbẹ́lì òkí ṣáyì nígbà tí yẹn ṣe náà ni nígbà tí kí wọ́n wá dé wá àlọ́ àṣìṣe òbí ọ̀tá kojú bá ọmọ ìdúgbò lọ́dọ̀ tọ́lọ̀ pé kí n lù lọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ o. bákan náà nọ kìí ṣe pé bóyá gbà tí ọwọ́ á dé ẹlẹ́sẹ̀ lọ́dọ̀ fún wa gbogbo ẹ̀mí rẹ̀ àbí nítorí ikọ́ jẹ́ni dáadáa lọ́wọ́ ajẹ́kẹ́mì rẹ̀ ogun àìmọye àwọn èèyàn tí tí ẹ ti fi sọ̀rọ̀ lọ́wọ́ náà tí ẹ sì lẹ́nu rẹ̀ ìnà fún fíkìyà tún àmọ̀ òbírọ̀ bí ihun wà sí nínú àwọn òmùú dáa àwọn fíkìyà náà ni máa ń sìkọ́ náà wọ́n máa ń kùbìlì sìkọ́ náà wọ́n máa ń kùbìlì sìkọ́ náà dáadúró lọ ẹ̀tọ́ lọ́ba ẹ̀tọ́ lọ́ba ọba náà itu ìtọ́ta ya, ń gbá ọmọ ṣiṣẹ́ wa níbi ọ̀dá wa àgbẹ̀mí ní ọmọ ọkọ̀ ọ̀bẹ àjọ àdára rẹ̀ yọ. dunia káàdì ní ọlọ́lọ́ wà mọ̀lẹ́ka yà lùyà ìlà agbárí fún wọlá ìṣẹ̀lẹ̀ kaya ìpẹ́ náà ti gbé ayé ìgbọ̀jẹ́ nílẹ̀ gbàdé yẹn ṣeré gbàdé yẹn sábàdá lọ. nígbà tó bá tó wá dé gbogbo àwọn aṣọ ńláńláńlá tó ń fi sọ̀rọ̀ kò sí gbé wọ̀ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ló kù tó ọ̀nà gbé wọ̀ kọ́mọ́ọ̀dù kìíní fún ìkejì fún yàrá kò sí wọ̀ tó tó wá ṣẹ̀dọ̀ àwọn fún wọn wá kó kíní jì yìí tí ẹ tó wọn náà ń béèrè bá ti wá lọ́wọ́ mi lóko tó ń lè pẹ́ tó ń lè pẹ́ kó wò tó aṣọ yìí jọ̀ lẹ́nu tí o délé tí o dáadáa gbogbo ìgbà náà ti ṣe ń ra lọ́pọ̀ kan tí kì í ṣe sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni oṣù rẹ̀ ni tó ń lo lù lọ tó ń lù lọ sí wọn mọ̀ kó lè pọ̀ kò tí kó láyé ìlọ ìdí àmọ́ dọ́kítọ̀ wá sí wá sí ní pé ẹ̀tọ́jú dọ́kítọ̀ náà ti fẹ́ wá sí ní ti tọ́ba bálà bí àwọn ara rẹ̀ aṣọ pẹ́lẹ́pẹ́lẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́ ó fẹ́lẹ́ gbèmí lọ tí wọ́n bá lọ́wọ́ bàbá àwọn ọ̀dọ́ náà ọlọ́kọ́sà ló kó fún àjọ àná aṣọ tó pẹ́lẹ́ gbèmí lọ ní ẹ̀fẹ́ mi máa rí ara wa ní gbogbo dọ́kítọ̀ ní fún ọ̀pọ̀ wọ̀nyí ó ní àwọn àwọn ẹni tó lè pẹ́ nígbà tó lọ ayé o. àtẹ̀kẹ́ bá mi kí àlejò ayé ni ẹ̀kún ló sì mú o kì í sì ní ìdùnnú lóbi o. òní nílì dáadáa ìṣúná àbẹ̀rẹ̀ nípa ẹni ọ̀rẹ́ bá fẹ́ dẹ́nu. ọwọ́ àpín lẹ́nu ẹgbẹ́ òwe gírèdì tẹ́lẹ̀ lọ́dún òfin bá dúró lẹ́nu. bàbá yìí ti dáwọ́ fún bẹ́ẹ̀ òfin fún ọ tọ́ọ̀ bá dáwọ́ fún bẹ́ẹ̀ òfin wọn ní ìlànà àtẹ̀gbọ́rọ̀ ní kọ́kùn ìṣẹ́rí tọba ṣe pélé ni tọba ti pátì fún wa tó kọ́kọ́ lé ọlọ́ kò ti fún wa lò wọ́n yẹ pẹ́ náà ló sì gbé òfin wa lọ sọ́lọ́rọ̀ tọ́ àsọ̀rọ̀ débi ilẹ̀ náà àsọ̀rọ̀ débi ilẹ̀ náà ẹ̀ka kò sí wọ̀ bẹ́ẹ̀ ọmọ méjì la ló bí onípọ̀lọ́tì méjì la ló mú pọ̀ ọ̀gá ló ta ló fi mú pọ̀ ọ̀gá kò sí wọ̀ bẹ́ẹ̀ nígbà tó ti wọ́n lọ́wọ́ abilékú dọ́kùn tí obìnrin bá mú lọkùnrin ọ̀hún nìjẹ́ríà lọ. nọ́mbà tó ti kú lè sẹ́ni ẹ̀gbọ́n ọ̀wà dẹ́gbẹ́dẹ́ ọ̀gbọ̀dọ̀ gbẹ́lá bẹ́ẹ̀ tẹ̀lé nìkan lọ. tọ́lọ̀ kọ́mọ kọ́ àwọn àti ẹ̀ táyà ilé ayé yìí nígbà tí yẹn ṣe ní sáwàdà ni òfin ìwà tó ní pàyà lọ́nà àtọ́tẹ́rù kó yẹ láìpẹ́ òfin láìpẹ́ sẹ́yìn ayé òfin tí aláǹfààní ẹ̀ wà mọ̀lẹ́ àyà àtúndúnìyà ìlà láì lòun wà láwọn wàlá dáàbò yà á kìlọ̀ fún àìrò lélẹ̀ níyìnà yàtọ̀ fún abàlá àtàkìlú ọlọ́ni adáàbò yà á kìlọ̀ lè kàn ó náà ló lórí fáwọn tí wọn bá bẹ̀rù ọlọ́run táwọn káàbì yẹn sẹ́yìn wá sí làákàyè ní ọlọ́run sọ̀rọ̀ àwọn fún wa nínú suratul mu'minun àyà àtàtúwà àtàtúwà àwọn tó ti gbé wọ́n nígbàgbọ́ pé ọlọ́run bá ń bẹ ṣùgbọ́n wọn nígbàgbọ́ bá dìde ọlọ́run sọ̀rọ̀ ilé lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ bá nàbì nù alẹ́ àti àwọn èèyàn rẹ̀ àti èkó pàtìpá ọlọ́run kó bá wọn jù nígbàgbọ́ sí nínú àwọn ìyá ẹ̀. ọlọ́run wá ní kó máa ń ṣááná mi ń bá àdìdí nǹkan ìlànà àkàrí. lẹ́yìn ìgbà náà àwọn ọlọ́run atúndá lẹ́yìn àwọn èèyàn lówù àwọn èèyàn míì látara àwọn tó sẹ́wọ̀n pẹ̀lú lówù àdìsàlàsàlà. فأرسلنا فيهم رسولا أن اعبدوا الله ما لكم من إله غيره abala àtàkùn àwọn òṣìṣẹ́ kan sí wọn àwọn náà tó ti kọ́ lọ́ra níbi ìgbàgbé peter ti ń tẹ̀lé ra wọn tó ní àwọn ènìyàn tó máa ń bẹ̀rẹ̀ ní sáájú ní ọgbà tàbí ìlú ọlọ́run kó bá ń bá wọn àwọn àwọn jẹnẹrẹsì àwọn tó wọ́n gbọ́ àwọn kejì wọ́n gbà àwọn kẹta ọ̀nà ti dè ìdí ìṣẹ̀lẹ̀ ní àdúgbò islam náà ọ̀nà ti dè láti wà nínú ọ̀sán ọ̀la In the last one thousand India, hundred years, zero billion from that. The one friend Islam, who was sorry, common Kenya to ah, we there. And all of my love and Islam, not only fellow love. Ọlọ́pàá àdìgbẹ́lá sọ pé báwọn sáré náà bí ìmúlọ̀sọ̀rọ̀ lánàá àwọn àti àdé àbùsí ọlọ́ọ̀kan á sí wọn. Mẹ́lẹ̀ wọn nínú wọn náà ni Ani ìlú ńlá tó kọ́ sọ báwọn yẹn tó máa máa ṣe lọ́wọ́ máa ń là kó níbi ìlà ìgbà ìlú òṣùwọ̀n ìtọ́lẹ̀ kò sí ìjọsìn àbóni lọ́sọ̀tò abala ẹ̀yọ́ àbẹ̀wọ̀n ọ̀pọ̀ ọ̀nà ìmọ̀láwó mi ọ̀hún mi ní àwọn ẹ̀jọ́ nínú àwọn èèyàn rẹ̀ alẹ́ ní ìdàgbàwọ̀ kí ẹ ti pè é lórí sọ́lọ̀ wàkàtà kú bí lè kọ́ ilé àṣẹ wọ́n sì ní ìrírí tọ́lọ́ wọn ò gba ijó àdínní wọn ò gbà á gbọ́ wọ́n á tẹ́lá fún náà wọ́n fẹ́lẹ́ àyà àti ìpínlẹ̀ ọlọ́ọ̀dún àyà yóò wà á sì yẹra fún wọn nínú sẹ̀mí ilé ayé owó bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ọmọ bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ọlá ń bẹ mọ́tò ń bẹ ilé ń bẹ àkùnrin wọn wà lórí ẹ̀dẹ́. wọ́n sọ pé máa á dá ilẹ̀ abájáwò. wọ́n ní àdínẹ́bí ọlọ́run yìí kọjá kí ní kẹjọ abára bíi ti yín náà ní yá kúrò mímọ́ náà àkúrò nínú tẹ́jẹ̀ ló náà jẹ́ bẹ́ẹ̀sì jẹ́rẹ̀sì ní jẹ́rẹ̀sì náà jẹ́ wọn náà dábàá kó olóṣù wa ní ìdílé ọlọ́run ìdílé ọlọ́run yẹ kó lè wù náà nìyẹn lẹ́nu wọn wọ́n yẹ ṣọ́ra kó mi náà lè kó nínú tẹ́ẹ̀ mọ́lò náà mọ́. أطعتم بشرا من مثلكم إنكم إذا لخاسرون الله أكبر فلئن أطعتم بشرا مثلكم كبر التيابا فيدعو كني بايني تيسي ملائكة لولورنوا تيتل تيتل أطعتم بيوني إنكم إذا لخاسرون أجل بيتكني وفنيا أتكني وفنيا èèyàn burúkú ní mẹ́rin bá a sí ètò ti kọjá tìgbà tí lọ lórí ẹ̀ tí ọba táwọn níbi ìsìn irun wá ọ̀wá bí àjọ ti tọ́lá èèyàn burúkú lọ́dọ̀ bàbá pé à jọ́bi ní àná nígbà tí àbẹ̀lẹ̀ lọ bẹ̀rẹ̀ wá àbẹ̀lẹ̀ mọ̀ ń lọ́jọ́ náà àbẹ̀lẹ̀ mọ̀ á sọ fún ọ ìgbẹ́jọ́ ọ̀rọ̀ níwọ̀n bá bí a ṣe ní kúkúrú àwọn àti fún àdéhùn ọ̀dọ́ àbá àwọn àdúgbò àti ìgbà tábìlì ìdá ìmọ̀ kan ajálá ìmọ̀ kan bá mi tó mú lọ sí máa hà ní. àbẹ́bí kọ́ ọmọ kan ní àdìbò àbá àṣà ní ẹgbẹ́ ìlú lọ́wọ́ ẹ̀. tí mo máa ń tẹ̀lé gba tí ọba ti á fúra dáadáa ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀. ṣé ẹ̀tọ́ náà lẹ́gbà gbà náà ìṣesí ìyún náà ló sì wà nísì àbò ti change. nígbà tí ẹ bá ní àlejò ọlọ́run tó ìyẹn tá lásán ìyẹn kan ní lásìkò tó ń tó dà lẹ́yìn ọlọ́run nígbà tó ti dáná bí ọlọ́run ní ìbá ń rìn fáà sí tẹ́yìn nígbà tí ẹ̀jẹ̀ ṣe ìlọrin èsù ilẹ̀ ni ẹ ọlọ́run ní ọ̀tẹ̀ bàbá dáná àfihàn àtàyẹ̀wò mímẹ́wò kàlàkítà nínú wákàlàkítà òkúrìndì. owó ṣe àtẹ̀ bàbá dáná à èmi lórí jùlọ ṣe bíbí iná ló ti dáwò ìbí iná lọ́dọ̀ ti dáṣe ìlọ níbi àmọ̀ èrè àti omi ló ti dá dáná tí ní èdè àbùkù wọn ní kọ́tẹ̀ bá fún tòun ìbọn lọ́wọ́ ṣé ìlú lọ́nà ti da àkọ́kọ́ lọ́wọ́ ní kọ́tẹ̀ bá fún èsì ìyẹn ó ti jẹ́ ìlú platform òtún wọn ní bá a sí ti tẹ́lẹ̀ àtẹ̀wọ́ nìyẹn èsù lérúkọ. ànábì ọlọ́ èèyàn bíi tiwa náà kódà ọlọ́run tó bá nàbí sọ̀sọ́lá pé máa tún ká tẹ́lẹ̀ málẹ́kùtà àbúrò àlè ìwọ náà ti wà lásìkò kan ọmọ ti gbẹ́jọ́ ọmọ ọmọ ti gbẹ́ ìmá ọ̀pọ̀ wẹ́tẹ̀ dákàtọ̀ ọ̀ọ́dà bàdà. tí lásìkò kan bẹ náà ọmọ tó ṣe tó ń lọ síbi gáàrò ìrà tó ń lọ tó lè tó ọmọ ti ṣe ọkàn sáàpò ìrà nítawọn ará àti ìgbà àdúgbò yìí kì í ṣe bá a ti ìbọ̀nà mọ́. nígbà tí ìgbẹ́ni wá jẹ́ ọwọ́ aṣọ pé ọwọ́ aṣọ pé ṣebí Muhammadu sọ̀rọ̀ wa ṣebí ọkùnrin kan náà kí ẹ fẹ́ máa bẹ̀rẹ̀ sí. ọ̀rọ̀ nígbà máa ń gbà tí nǹkan ti change ìtì nǹkan change sílẹ̀ máa wá sọ ìtì nǹkan change sílẹ̀ máa wá sọ ìwọ ló kú bá jọ ló kú àwùjọ ló ti tààbọ̀ ọba ti bí mọ́tò ọ̀rọ̀ mọ́tò ni ẹ máa sọ mọ́tò yẹ kò lè kò lè kọlù rẹ ní má ló wájú rẹ tó nà owó bá tirẹ̀ jọ sódà èmi lọ́rọ́ lọ́rọ́ atáyà rẹ ní ètì. yóò ṣe olú ẹ lọ sí dànù tọrọ táyà tọrọ àbí ìnáwó àwọn mẹ́rìndínlẹ́ àbọ̀rọ̀ páàtì tọrọ rà lọ́pọ̀. àló ti di mọ́tò ti múùbù ẹ bá ti fi nẹ́sí ní ìsìn yìí ọ̀hún lọ tiẹ̀ lọ kò ní wo táwọn àwájú tí ò lọ fẹ́rẹ̀ kí wà ní ìyàwó tó dàbí ṣe pa kọ́fẹ́ ìfowó ti ra ẹ̀ yẹn. àwọn èèyàn yẹn sọ yí pé wà ní abáàtò ń bá ṣàrà ń bí ti làbọ̀n iná òun gíga làtà sílù tẹ bá tẹ̀lé abára tọ́jẹ́ tó kú nílé ẹ̀dẹ̀ ní òfò ní ẹ̀ ó jà ló ń da níbi ọ̀nà mọ̀lẹ́gà tí wọ́n gba ó sọ gbọ́dọ̀ àdìrí bẹ́ẹ̀ ayé ìdógún anáwó ìdá mi ميتكم وكنتم ترابا وعظاما أي أنكم مخرجون àwọn káàkiri yẹn sọ pé ayé yìí lò tí wọn ṣàdé òfin ni anakun ìdáàbí tó ń pípé tẹ bá fi kú wà fún tó ń tòrọ bá wà ìlọ wọn tẹẹtì bí ebè tẹẹtì bí egun anakun mọkànlélọ ìgbọnà fún tó yọ ní jáde kó nù lẹ ayé àtà ayé àtà lè má tó wà kafin kalau mencapai beliau hanya ada ada itu nanti nanti mana baru tadi kita bawa ismu ini lima dua adun itu sahaja punya itu dia ini dia ilah ayatuna dunia wani kò sì kiri pẹ̀lú sẹ́mi wá ti dé ayé lọ nàmó tu wọ̀nà ya á sẹ̀ á sì kú tọ́ba tó lọ́wọ́ dáadáa onígbà onígbà sí àbúrò àbùsẹ̀mí lóko ọ̀rẹ́ tó gbàgbọ́ gbàgbọ́ pa àtìgbè lẹ́lẹ̀ àásẹ̀mí àásìkò wọn máa ń dá àwọn obìnrin lọ́dọ̀ lóde bẹ́ẹ̀ ni kò sí pé ẹni kan kó gbà wọn dìde ìnáwó wáyé ńlá ọdún nípa àlàlà ìkẹ́rìbá ìdájọ́ bàbá wọn náà ń gbàgbọ́ lọ́wọ́ lọ́wọ́ ìnáwó wá ọkùnrin yìí kọjá kí ní kan ìlà ọdún ọkùnrin kan ní ìgbàwá alálùlá àdìgbà ìgbà ọjà dàpá ọlọ ẹni bá àwọn ọjà dàpá ọlọ bẹ wọn máa ń dà àgùlá òbí mu mi ni àwọn òní àwọn òní nígbàgbọ́ sí kọ́lá ọ̀pẹ sórí ní ẹbí máa gbàgbà wúwúwú àníbi ọlọ́run yẹn wọ́n á níbi ọlọ́run sàlùsẹ́ fún mi wọ́n ti pè mí lọ́rọ̀ wọ́n ti pè tí wọ́n sọ̀rọ̀ kọ́lá àmà ọ̀rí mímu láyọ́sibírùn nánàdìmí. ọlọ́run ní wọn wọlé ẹgbẹ́ wọn di ẹjọ́ wọn sàlọ́. dàtọ́ bí wọ́n lè ẹ̀yà dúníà ẹ̀ mẹ́lẹ̀ àyà ẹ̀ ẹ̀ ìpínlẹ̀ àyà bá balẹ̀ mẹ́lẹ̀ àyà ìnáwọ̀lẹ̀ àyà dúníà láì tó wọlá ìnáwọ̀lẹ̀ àyà dúníà láì tó wọlá wọ́n náà wọ́n náà ìyá wọn bá fi dé báyìí tí ọlọ́run bí bá wọ nígbà tí mo ti sẹ̀lẹ̀ ní tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀. ọlọ́run ti kù fún wa ń lọ fún sọ́láàtò sọ́láàtò ṣáì. nígbà tí ìbá lára àti àwọn ọlọ́lá àti àwọn ọlọ́lá tí nira mi bá dé ìjọ gbà ìgbà tó wà lára rẹ̀. lórí ẹ̀fẹ́ mú mi lórí wà kí á mú ọkùnrin òkùnrin sí ipò ọwọ́ inú ẹ̀ láàmúlẹ̀ kọ́mọ retí àìní ní àlàáfíà bàbá mi. nígbà tí ìnira bá sì dé tọ́ọ̀ ká tó ń bẹ náà tó ń súnmọ́ náà tí ìsìnkú rẹ̀ ojoojúmọ́ tó tún lékún nígbà tí ọlọ́run bá tún mú ìlera kó bẹ̀ tó tún di pé owó tó wọlé bì owó tó wọlé bì ìbáàdà òjò ní dàbí rẹ̀ inna ma'al usri yusra inna ma'al usri inna ma'al usri yusra inna ma'al usri yusra ìnira ó dé ìdẹ̀kùn ló dé ìrọ̀rọ̀ ó dé ìrọ̀rọ̀ ó dé ìgbéra náà fọ́ bọ̀ gbọ́dọ̀ sì sí ilé ayé ni tó bá ti wá gbà lọ́dọ̀ mọ́mìnì ọ̀pọ̀lọpọ̀ àìkú sọ̀rọ̀ náà ń bá mi bá tó bá ti dé gbára mọ́ àwọn ọ̀gá mi wáyé. ọlọ́ọ̀bá àdìgbọ́lá sọ fọ́ pé àmà kọ̀dí léwu láyé sùgbé òun nánà láìpẹ́ àwọn ènìyàn wọn kábàámà fàákàtàkì mú sọ́yìn àtúbẹ̀lẹ̀ àti ọlọ́ni ibi òdodo ọwọ́ àbámọ́ àwọn mọ̀láìkà fájà àyínà ńgbòdà àwọn aṣọ nínú pàtí orí omi láàyè wọ́n dàbí pàtí orí omi fàbóríjà nílé kàwọ́ mi tọ̀ yìí ìjìnlẹ̀ sí ti ọlọ́run máa bẹ báwọn yẹn ti ẹ̀dá lábòsí èèyàn kò sí ẹ̀kọ́ ọlọ́run tábẹ́lú ọlọ́run ti sọ fún wa pé àwọn èèyàn yẹn wò nígbàgbọ́ nínú ọjọ́ àdìgbé tó tí kò sí jẹ́ wípé wọ́n nígbàgbọ́ lọ́rọ́. ayẹyẹ kẹ̀kẹ́ dáhùn wá lórí ilé ìṣúra tó náà ayé àtàtì eight was forty ọlọ́run bá tó sọ fún wa ló náà rà ní ìbẹ̀ ìgbé wa sàmú bí láàyè dáadáa iná ni láàyè wàá tó láwùmọ̀ ìyàwó bàdá wàá dání àlẹ́ yìí àkọ́lù. ولكن أكثر الناس لا يعلمون ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون ولقد أقسموا بالله جهد إيمانهم àwọn káàkiri fún onígbàgbọ́ wájú àtìlẹ́ wọ́n fi ọlọ́run ọba múra lẹ́yìn ọ̀dọ́fà gbogbo ọlọ́run wọ́n gbọ́dọ̀ múra lóògbòǹkò kẹ́ni múra dé ibẹ̀ wà láàyè láàyè ló mẹ́bẹ̀ là wọ́n sọ pé là á yẹ bàrà tó ń bá àwọn ìjẹun ọlọ́run ò ní bí ẹni kankan nínú ẹ̀kọ́ tó gbé yóò tún lọ́ba tó kù wọ́n tún múra lórí èké lórí rá lórí tí ó ṣẹlẹ̀ tí wọ́n nígbàgbọ́ sí bàtà wàdání àlẹ́ èyí àpọ̀ ọlọ́ni ọ̀rọ̀ òní bí ẹsẹ̀ rí bí ẹsẹ̀ rí yẹ wàdání àlẹ́ èyí àpọ̀ adéwòye lọ́dọ̀ ọlọ́run tí ó sì rílẹ̀ wàláàbí ní àtàrà náà ti là àdàmú. ìtọ́pọ̀ nínú àwọn èèyàn kò ní mà sí ni yóò bá dínà láwọn lẹ́dí ìyá tẹ́lifù nàbì nínú táàbù àbá gbàgbà wà ní ti àlàyé kí ni bí abájọ wọn bá àpè ní àjíǹde gbọ́dọ̀ ṣẹlẹ̀ àjíǹde wọn gbọ́dọ̀ ṣẹlẹ̀ tí o bá sáàjíǹde adé pé àtìkọ ọlọ́run alábòsí ẹtí ọba ti pè é ọlọ́run rẹ ìṣe alábòsí yóò gbà pé àjíǹde naturally gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọlọ́run sì tọ́ wá ọlọ́run gbóga gbégbá làákè lélẹ́gbẹ̀ẹ́ lélẹ́gbẹ̀ẹ́ àbí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ní sàlámù sàlámù ẹ̀rù rẹ̀ ọlọ́wọ́ aṣọ ń bì wípé ìyóba ìdíyẹ lọ́wọ́ lẹ́rí afẹ́rẹ́ ìlú nàbí àjíǹde ọ̀sẹ̀lẹ̀ kọ́lọ́wọ́ bá wọlé bá àtàlàyé fún wọn nítorí pé wọ́n ń yàgò ẹnu pa ẹ̀ nílé ayé lórí àlàámọ̀ rí ẹ̀sìn lórí àlàámọ̀ rí ilé ayé wọn nítorí sí tí a lóò sí nítorí ikú rìnrìn tọ́jú ọbẹ̀ ayélujára àwọn ètò tó lóò ṣe ìjẹun sọ ọba ló ṣe ọmọ sàròyé sàròyé sàròyé ó wí wí wí wọgbọ ọwọ́ abẹ ló ṣéun ọ̀rọ̀ náà ó tún ra àwọn ọmọ ó tún ra àwọn ọmọ ọmọ wàhálà nínú ìdílé ó tún ní wàhálà nínú ìdílé ó sì tún ní wàhálà nínú ìdílé táwọn ọmọ orí ẹ̀ tó dà táwọn ọmọ náà tó rán lọ wọn kó o ṣe mọ́ ọ. táyìkì àwọn bàbá sí ọ̀pẹ ọ̀pẹ ọ̀pọ̀ ọ̀lẹ̀ ọ̀rọ̀ ajé o. ìta àgbà pé àìkè àwọn ọmọdé wà lájọ́ ayé yẹn káyé lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbò láti sára sùn. ليبين لهم الذي يختلفون فيه ọlọ́ba àdékẹ́ọ́lá kó lè bá àṣàlàyé fún wa nítorí pé ó yẹ àtẹ̀lé fún ọ náà fìyè tí wọ́n ṣe wí ní báyìí. wọ́n lè yá alábàlẹ̀ nínú kábàárò àdìdàmú dáàbò káàbìdì. àwọn kí ẹ ṣe káàkiri sọ́nà kúrò ní wọn tó kú èèyàn ní gbàtà ìyá bàbá ti dé. ìnàmà pàrọ̀ náà iṣẹ́ ìgbéni ìdá adínáwó ọlọ́ni ọ̀rọ̀ tàwọn ọlọ́ lórí ìtẹ́tẹ́ta bá ti ń gbèrò máa fẹ́ ṣe àdùnnà kúkúrà òkú kásán tó máa bẹ kó sì máa bẹ ní kásẹ̀ máa kó lòlò dájọ́ kankan súnmọ́ ọmọ lórí rẹ̀ ni tọ́ba wọn náà kó lè má lọ súnmọ́ ọmọ kó fi ilẹ̀ sẹ́gbẹ́ kan. gẹ́gẹ́ bá wọn ṣe lò fún àtàbí Ibrahim alayhi salatu wa salam ọlọ́run kò ní náà yá náà rò kó ní ìbárídá wọ́sàlá àmà àlàáyé lọ́rọ́ ni. ọlọ́run ní Ibrahim ọmọ bẹ̀ ṣùgbọ́n ọmọ bẹ̀ ọlọ́run sì ní kó ní tìlú tí òbí ń kó wàhálà bá. Dáṣẹ̀ máa gbé ẹgbẹ́ yá pọ̀ sí ẹ̀rọ fáànù ẹ̀fà tó jẹnẹrétọ̀ nǹkan ọlọ́ọ̀lì síbẹ̀. Bàbá wọn lọ́kọ̀ pàṣípààrọ̀ ọlọ́ọ̀lì pàṣípààrọ̀ yọ wà gbàgbára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn orí gbélébù gbélébù sáré wọn kà máa ṣàdúrà sáà ní gbélébù ọ̀sá ah, sí nǹkan ní sí ọ̀. Ọlọ́ọ̀tì ní sánà tó ti ní sùnà lórí ẹ̀ nígbà tó lọ́n bá fẹ́. Ebe ìmọ̀ wà takú sí ọmọ adẹ́sẹ̀ tó sábàdà ọwà lọ́dọ̀ tó kó ṣe ní ìlú òkèsí ayé rẹ̀. Kódà àjọ àti ẹni ọdún wà lẹ́nu oṣù mí nìyẹn tó gbé ọlọ́run sì yá lọ. Kéésì àjọ àkùnrin yìí. Lóòótọ́ ni ọlọ́run sì yá lọ. Ẹ̀gbọ́n tí èyí tó ti yá lọ, àwọn ẹni wọ́n tó ti yá lọ. Fún oníṣẹ́ kẹtẹ́ ní wọ́n rẹ̀ dà, kò sí màá dà tẹ́lẹ̀ wọ́n ìtẹ́ bá ní káwọn pé àwọn lọ sí ìlú àtìkù ní ọ̀sàdídà ara wọn wọn máa dà á ìgbà míì ìlú ọba tó sẹ̀fẹ̀ bàtọ̀ ẹ̀ olórí wọn lè fi wọn múra wọn méjì méjì ọgbà àbúmi áà ìlàlá ọlọ́pàá ní kí sọ pé iná máa ka olú náà ní ṣe ọ̀rọ̀ tába ti fẹ́ ṣe kankan ìdá ara nínú ẹ̀rù tába ti fẹ́ ṣe kankan ànínà owó lára owó tó ń ọ̀yà owó. kápẹ́ ìkànnì ọmọ abẹ kó sùn abẹ. ìrẹ̀lẹ̀ kejì ni ẹ nínú àwọn tí wọn nígbàgbọ́ tó ń lẹ́yìn àwọn àti èdè onígbàgbọ́ ní ọlọ́run wọn ò nígbàgbọ́ ọdọ́ ìdílé ọlọ́run sì fèsì fún wa ìmọ̀ ni wọn ò tí ì gbé òṣèlè sàpàdé fún aláìyàgbé láìpẹ́ yàrá. ìrẹ̀lẹ̀ kẹta òun náà ni àwọn èèyàn lé pé àwọn wá káwọn nígbàgbọ́ pa ọjọ́ àjíǹde wọ́n nígbàgbọ́ sọ́nà wọ́n ti takùn àwọn àkọ́kọ́ wọ́n pa ọkọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n níbi wọ́n nígbàgbọ́ pa ọjọ́ àjíǹde wọ́n fi yàgò káwọn ẹni àkọ́kọ́ àtẹnìkè ṣùgbọ́n ìgbàgbọ́ kí gbàgbọ́ tí kì í ṣe bọ́ọ̀lù ṣe fẹ́ ojú mẹ́rin lọ́wọ́ ajá torí ẹ̀ la sọ ayélujú wa káàmọ́ káàmọ́ mọ́sálásí ọlọ́wọ́ bá bẹ ọlọ́wọ́ bá bẹ nìkan lọ́wọ́ ìkọ̀síwẹ́wẹ́ níbi ọlọ́wọ́ àti tọ́lọ́wọ́ wí agbọ́dọ̀ mú mọ́ ọ gbósò wa kóra ayé gbósò wa lọ àdìsá ní ìjọba sọlá lọ àdìsá sọlá. àwọn ẹni wò tí ẹni gbàgbọ́ pa ọlọ́run tí ẹni gbàgbọ́ pa àdìdè ṣùgbọ́n ìgbàgbọ́ ségesège níbẹ̀ fún wọn àwọn náà fún akóso bẹ́ẹ̀ iná làwọn tó ṣe pé wọ́n lè gbàgbọ́ pé àdìgbẹ́ bẹ ṣùgbọ́n àwọn òòsà àwọn táwọn ẹ̀ sì nílé ayé àwọn gẹ̀rẹ́ ni ó sì gbé àwọn wájú ọlọ́run <laughs> àwọn ṣéwù tí mi múlẹ̀ tí ò tí gbogbo olóbìnrin mọ́lẹ̀ ṣéwù sìnìkà lẹ́kọ̀ọ́ àwọn sìnìkà tó ọba tiẹ̀ láwọn adigun àdàgbọ̀n tàbíbẹ̀ láwọn lọ lọ́dọọdún báwọn ìwọ sì wájú ọlọ́run zéwù ní mọ́sálà àdúgbò àti ǹjìnà ọlọ́lá ti kura ní lọ ìní ó sì bẹ̀rẹ̀ wájú ọlọ́ gbogbo àwọn ẹnu ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ gbígbàgbọ́ lójú kan náà wọ́n ti wà ọlọ́run bá ti wá àtàwọn olódó nípa àwọn nínú wọn ìṣúrọ́gbìlà ní àwọn ẹ̀yà lè kọ́ ọlọ́run sọ pé wàlá wọ́n ti dì tùmù náà bá fi fura dáa. ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما سويناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون الله kúfà ànájú ọmọ káàdì òkúlọ ọmọ káàdì ọmọ ọmọ sọrí ó ní àdá àtàwárí òòsà òòsà wọn ti jẹ láàdà ti jẹ òòsà tó wà mọ káwọn ọwọ́ àwọn ẹni tí ó sì pẹ̀lú àwọn ọmọdé ọlọ́run láti ìdìbò adé láti bí aláwù ní ẹni mọ láàdà láti bí àzízù ní ẹni mọ òòsà ó mọ ọlọ́run àdéhùn lábọ àtọ nìkan nìkan ẹni ọdún sọ̀rọ̀ kọ́ aṣọ bí alẹ́ kìí dé náà ẹ̀bùn ló kù kọ́ aṣọ bí alẹ́ kìí dé ogun yọ ọmọ sọ̀rọ̀ yọ ọmọ àtọ̀rọ̀ yọ ọmọ lọ́wọ́ yọ ọmọ lẹ́yìn àti ẹgbẹ́ ọlọ́wọ́ ọba tó dání ọba tó dáná ọlọ́dún wa la wọ́n ti tó mú náà fúra dáa dájúdájú ẹ̀kọ́ wa bá àwọn ọlọ́dún kọ̀ọ̀kan ní tẹ̀lé ọ́ ọ̀gá rẹ̀ ò ní tẹ̀lé ọ tí ó wù gan ò ní tẹ̀lé ọ pàtàkì ní ọwà tó bá ní ọ lọ kí ọwà bá kí ọwà sì ti mú sẹ́ tiẹ̀ wọn làwọn ní kí tó múná fọlá dá kódà ò ní mú dúkìá rẹ lọ́wọ́ blanketi rẹ obìnrin ti fi wú òdìrẹ ayé wọn làwọn ní kí tó múná fọlá dá ọ̀pọ̀ ọ̀pọ̀ lẹ́wọ̀ abáwọ̀ ọlọ́run kàmá sálábínà fún àwùwọ̀ làwọn báwọn ọlọ́run bá ṣe kọ́kọ́ dání lákọ̀ọ́kọ́ tábìlì ọ̀bẹ̀ẹ̀bẹ̀ ní òwú láì wọ bàtà lọ́dọ̀kọ́ ti ju àníyẹ. wàtàrà tó máa sọ̀rọ̀ wáyé náà tó ń wàrà àbùkúrí tó ń àwọn tá a sì ní nǹkan ìgbàgbọ́ fún yín tẹ̀ ń dọ́là lé lórí nílé ayé ẹ̀ gbèdúlẹ̀ ẹ̀ gbàgbé ẹ̀ ẹ̀ ní mú lọ. àwọn tí ń bẹ láyé gan téèyàn bá ló mú un lórí pé wọ́n ṣe lè yàn àwọn gẹ́gẹ́ ti fẹ́ lò ó wọ́n fẹ́ wọ́n dọ́kọ̀ pàtó dání wọ́n bá lọ wá nínú aṣọ onímọ̀tò àtọ̀ àtọ̀ àtọ̀ kílẹ̀ ń lò àtọ̀ fún àtọ̀ bọ̀rọ̀ wa ìlú ọ̀fíìdì tẹ̀lé ní kílò. bí ẹ bí lèsì bá dá pọ̀tọ̀ bá mọ́ wọ́n lè fi sẹ̀yẹ kọ́kọ́ fún omi wo kéwù nígbà tí ẹ bá ń gbé ọ bí ẹ bá ti dé ibi sàárè kó jọra ẹjọ́ kan ẹ̀ tọ́ba tẹ̀lé ní mọ́lẹ́ àdúgbò ẹni tí wọ́n á fún gbogbo ní ó fọ́ ọdún tó máa dùn. wọ́n yọ ọ̀gá owó ìra wọ́n tara tó máa àwòrán ní náà tó ń wá àbúrò ìbò gbogbo ń ta sí ní kàgbàdo fún yín ta dé ẹ máa jọ̀gá lé lórí tó ń bẹ ha ha ha ha owó owó owó owó dúkìá dúkìá gbogbo ẹ̀ ẹ́ sẹ́yìn. وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء àwọn kẹfì ló ń pẹ ní tẹ́rù wọn kọ̀ọ̀kan ọlọ́run àní wọn máa láti kíámà làkọ́lé kápọ̀ ta àlọ́ iná fún àsìkò ìdíjà o èṣù ní báyìí ní nígbà nínú ìyá fáwọn ọmọ yóò ti máa lọ máa lọ ìgbó ti tẹ́ náà nù mímí gẹ́gẹ́ wọlé wọlé ẹ̀kọ́ yọ náà. nígbà tó wá sáwó sáwó sáwó kò sí nílẹ̀ olówó kan wọ́n yóò jẹ́ ìlú balẹ̀ kó tó bí wàá ìwọ̀n kọ́ ọ̀pá ẹran yẹn díẹ̀ ní ọ̀tẹ̀ wọlé. ẹ̀ tó sì sì lọ́kọ̀ bí ìlú bí alẹ́ lórí mi ọ̀sọ̀ kọ́ kọ́lẹ̀ kọ́lẹ̀ lọ́wọ́ sọ wọ́n e sì pa ẹran jẹ ẹgbẹ́ rẹ̀ ní wọ́n àtẹ̀wọ̀ torí kíni torí kíni ẹ̀jẹ̀ wọn sí ọ̀rọ̀ tí lọ lọ́rọ́ tó ti la lọ́rọ́ túbá túbá túbá wọ́n sọ sọ sọ sọ sọ àbótí ẹ̀ tó kúlẹ̀ ọ̀rọ̀ tí àpá àgbọ̀ sọ ti bẹ̀rẹ̀ nù ọ̀rẹ́ ọ̀rọ̀ tí àpá àgbọ̀ sọ pé ayàkùrọ̀ àbẹ̀lẹ̀ àdìsí ìdáhùn bọ́lẹ̀ náà ń bọ̀ lórí ó ti bẹ̀rẹ̀ nù tí ẹ̀gbọ́n rẹ̀ bíi láì fi ṣírí kulẹ̀. yọ ọmọ sọ nípa òkúrú yẹn ní òní nígbàgbọ́ lọ́dọ̀ òkúrú yẹn ní òní kírun òkúrú yẹn ní òní nígbà òní yù. tó ti wà rẹ́dímẹ̀ rẹ́dímẹ̀ tó ti wà lẹ́fẹ̀ lórí ẹ̀dá ọ̀hún rẹ̀ lórí bí. ìnáwó ayé àti ojúlé àìmọ̀ wọ́n lára wọn. bí ẹ bá káyà yẹn tó sì mọ jùlọ ẹ tó sì nílẹ̀ lọ́kàn rẹ̀ tó sì mú gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ ní ọ̀rẹ́ nínú ẹ̀yọ òjò. Abíọ́lá wọn ti bí ẹ ọkọ̀ dà bẹ́ gbogbo Nàìjíríà ti gbogbo ẹ̀ńtọ́ wà ní síìtì tó fà tó fà lásìkò tó fà tẹ́gbọ̀tọ̀ tẹ́sí ẹ̀ńtọ́ wà sí síìtì rẹ̀ múnsẹ̀ àjọkẹ́kọ̀ọ́ ló mọ̀ nílẹ̀ oníwà àwọn sì lọ dùkú abẹ́lá ni ẹ̀wọ́n ti tóbi ọlọ́ abẹ́lá ni ọ̀gá dá ntòsí ìfèsì ẹ̀wọ́n àti ọlọ́ ó ti dúró ẹgbẹ́ yìí ó ti kú owó lé ayé ní òsì inú ọkọ̀ ọ̀húnṣù ẹ̀mọ́ Awólọ́wọ̀ ó ń dà ńgbà Awólọ́wọ̀ bẹ́ẹ̀ láyé kódà ẹ̀rọ ọ̀mọ̀ ọ̀kọ̀ ọmọ sọ̀rọ̀ Awólọ́wọ̀ láì dà tó kọ́ ọ̀dọ̀ kọ́ ọ̀dọ̀ yóò bí ẹ̀ lójú kò sí tó ní mọ́ síbẹ̀ ṣe ọ̀rọ̀ bá ọkà máa yí àwọn ìyẹn rẹ̀ la ó yẹ ó yẹ ká ló lọ́wọ́ lù báyìí wọ́n bá wo òkú rẹ̀ bí ọ̀sẹ̀ kan níbi àbọ̀sẹ̀ méjì ìrántí mọ́. wọ́n bu abájà wọn bọ̀ mẹ́tọ́ gbogbo ẹ̀ ní ọ̀gá àwọn yẹn bàbá yọ ọ̀gbẹ́ báyìí ó tàbí tẹ̀lé ọ̀gbìn àti ìyẹrẹ ẹ̀gbọ́ bàtí gbàgbọ́ bàtí tó ń ba lọ́lọ́ ẹ̀rọ ẹ̀rọ òkú àbáyé wò láàyè ṣe fún mímọ́ ẹgbẹ́ ta sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ tó ló bẹ kò ní jẹ́ ẹgbẹ́ náà mọ́ tí wọ́n náà sọ̀rọ̀ máa dùn olùwẹ̀ ń dé yàtọ̀ mọ́ fún ọ̀kan bíi rọ̀bì tó kọ́ sọ́ra òun wàhálà rẹ̀ kọ́ sórí ìlọ ẹ̀dá nílá àṣà ti kàlà sọ̀rọ̀ ní kọ́lọ́. ẹ tí ọba kákàdà yọba kúrò wá sí kásẹ̀ máa bí ọba kádàrà bọ́ọ̀ bá gbà tí yóò di tọ́lọ́ bẹ́ẹ̀ sí yóò di padà ní àbí tó ti ṣe tó fi parí ọ̀rọ̀ àti tẹ̀lé ẹ̀kọ́ lè ní ládàá ní ìbànújẹ́ rẹ̀ ní léwu bọ́lá ọba bẹ dára bẹ bọ́ọ̀bà wa gbà ọ̀ nígbà ibi ọ̀sẹ̀lẹ̀ ìdílẹ̀ àti ọ̀sẹ̀lẹ̀ yọ̀ àgbà rọ̀bì tó kọ́ sọ́ọ̀rù wọ́n á lálẹ́ kọ́ sórí ìbọ̀ nǹka àdúrà àṣàkàtì àlà àṣàkùnrin kọ̀ọ̀ kọ́lọ̀ kún dàrú kó sọ wá fún mi ní òdodo ọlọ́run àdìgbò ọlá àwọn tẹ wá nílẹ̀ tó ń wọ́n sùpẹ̀ fún yìí a ní ní ọmọ àsìkò yìí ti dá wàdọ́lá tó máa tó tó ń tẹ̀síwò àwọn tí ẹ nílẹ̀ ní pé wọ́n sùpẹ̀ fún yìí ẹ̀ tí ẹ̀ nílùú wọn ẹ̀ nílùú wọn bìíní bẹ́ẹ̀ bí lágbájá dákun wá sùpẹ̀ fún mi tó ń ga tó ti bàbá làwọn ọmọ yòókù ti dẹ́la ìyá síbẹ̀ yẹn láti òfin dúró ẹ̀rọ ti lọ wọn bá ká pẹ́ kọ́ lọ́dún tó láti dúró ẹ̀rọ wọn láti àsọ̀yìnbó àwọn èèyàn náà bẹ tí wọ́n ní ìgbàgbọ́ ń pa ọlọ́run àti àdìgbè mọ ìgbàgbọ́ tí ọ̀dà ní pẹ̀lú wọn ìran mẹ́rin wá ni igbagbo n pa olorun ati adigbe mo igbagbo ti oda ni fun won iran merin wa ni won fi ọkàn bẹ̀rẹ̀ àtọ̀dọ̀ àwọn ọba yìí kúrò ní ọ̀dà pẹ̀lú ọlọ́ ọlọ́run fi ẹ̀mí wá lẹ̀. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من والى نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا